omi bá balẹ̀ omi á níta ọ̀wàrà òjò balẹ̀ tá ṣàràṣàrà. olódùmarè mi ọba tó bọ bí orí ìbàrẹ̀ mímá nínú ọlá ológo tó dògo lọ ìbàrẹ̀ lásìkò yìí. kíwa yíká àgbà ńlá ayé pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ìrìyà ayọ̀ níkànnì yìí ìkànnì tó jálé tó jáko tún dán sí kírímìnì lónìí àfàìmọ̀ ni kò ní mára ẹ tún jẹ́ àjọ ṣe torí pé a ò lè dá ṣe lórí ètò ìrìn ayọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. ètò ìlà fi ń tẹ ìràwọ̀ kan òjọ̀kan òǹkọrin òǹṣẹ̀fẹ̀ asùnjálá akéwì wípé ó yẹ kó gbèyí kọ́ kárí ayé bó bá ti láǹfààní láti mọ nǹkan kan ṣe inú àwọn nǹkan wọ̀nyí máa wo ètò yìí gbogbo ìgbà ìwọ náà ó di ìlú mọ̀ọ́ká lágbára lọ́wọ́ olódùmarè. bàbá oníkà òsára tù bàbá aṣùkúra tù. ohun tá a lẹ̀ ń gbọ́ yìí. ó ń dún kẹrìírí kẹrìírí ó ń milẹ̀ gbìgbìgbì tá a lẹni tí ń kọrin ìlú wo ni ń gbé. lọ́wọ́ sí bọ̀ nítorí inú. ẹ̀yin lẹ béèrè fún o. ikú náà ló pakọ́ fẹ́ gbóhùn rẹ̀ lórí ètò orí ayọ̀ àbátẹkọ̀ létí àtẹ̀mí àtàwọn ọkọ̀ ètò confidence ni àfa gbogbo wa akórasọ́kọ̀ fìrìjẹ̀gẹ́ ó dìpínlẹ̀ Ọ̀ṣun. wọn alákọ̀jì ikú náà ló pa máa kìlọ̀. òkìkí la fẹ́ gbọ́ òkìkí a fẹ́ mọ̀ òkìkí a fẹ́ gbóhùn rẹ̀ ó ti tọ́jọ́ méjì mẹ́ta tá a ti gbọ́ àti wá kan o a rí Olódùmarè fún a rí advice mi lọ́mọdé. bàtà àti àkọ́kọ́ dọ́fíìsì òkìkí lọ́sọ̀gbọ̀ àkọ́kọ́ fìlì fọ́ọ̀mù bíi méjì mú ní ọlọ́run fa àlùbáríkà ṣiṣẹ́ tèmi náà ọlọ́run ti kán mi àlùbáríkà ọ̀dà àlùbáríkà papọ̀ mọ́sí òkìkí. confidence ní kí ló dé ọ̀gá kí ló dé tẹ ní a máa dúró báyìí mo ní àádùó ni o àwọn ayé ló fẹ́ gbókìkí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ kí wọ́n gbọ́. fúnra àwọ̀ délé agbára lónìí o. ìkà ọ̀dà ìkà ọ̀dà èmi ti sọ́ di mr ìkà ọ̀dà ẹ kí gbogbo ọmọ nàìjíríà tí wọ́n ń gbọ́ wa yíká àgbà ńlá ayé báńkì wọn kí wọn lè mọ̀ pé sọ́gà ń bẹ lára ọ yàtọ̀ sí. èmi ẹ já mọ̀ pé mílákì mù tí wọ́n ń sọ ẹni tí lé ẹni tí ò bàbá mú wọn mọ̀ já o ẹ̀yùn bó oníṣẹ́ ńlá ṣàlálá liwasa ńlá. tó pààrọ̀ ẹ̀ pààrọ̀ ẹ̀ tó fún mi lóhùn mi mo fẹ́ gbóhùn mi kó tó dúkẹ́ ní kó dún. òkìkí ákìmù ọmọ tààlà ọ̀sùn olórin tó gba yìnyín gbòòrò tẹ bá fẹ́ ṣe patí tẹ fẹ́ gbádùn fújì o mhm. ẹ pé bọ̀dọ̀ òkìkí bàbá ìgbà yìí ẹni rí aláìsí pé ẹ sọ wónú o. kábíyèsí olódùmarè ẹ bá ń dákọ̀ rẹ fáwọn orúkọ tèmi ni akeem òkìkí ọlá èké ọmọ tààlà ọ̀sùn nílùú òṣogbo. ọmọ tààlà tààlà ọ̀ṣun lọ́tún wọn máa tààlà ọ̀ṣun níwá kí ló jẹ́ pé òkìkí àkíìmù kan ìpínlẹ̀ ọ̀ṣun kan òkìkí àkíìmù kan ó lè dé nàìjíríà kan kí làṣírí tó wà ń bẹ̀. mo kọrin yẹn mo ní ó tí n bá dápá ọ̀tún wọn lókìkí la fẹ́ bí mo dápá òsì wọn lókìkí la fẹ́ gbọ́ èmi wá ní kí ló dé tẹ́yìn fi fẹ́ràn mi wọ́n lórí tí mò ń kọ́ ló fáwọn ní swaga pẹ̀lú gbogbo ẹ̀fíìsì tèmi tí wọ́n á máa jù sí i mo ní kílẹ̀ tìrì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ kò ní dúró ọ̀rọ̀ mi ti wá dọ̀gẹ̀gẹ̀ igi <laughs> àgùnyè òkè àgbàmógùn yìí kọ́ ló má jẹ́ ká jà. ṣùgbọ́n bá ṣe náà sóun lẹ́nu ayé kún wa lẹ́nu ayé ṣe kún wa kọ́ ló má jẹ́nu ayé pa wá. àmín àmín ọ̀gá ọlọ́run ò ẹ wo ẹ̀yin dùn ẹ̀yin dùn mọ́ mi mo sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń wà náà ó ń dùn ni. bàbá ni a béèrè ká pè lọ́gàá rẹ̀ gan ẹ iṣẹ́ tí mo ṣe yìí mo lè sọ pé wọ́n bí mi mọ́ ni mm-hmm. láti kékeré mi torí pé bàbá tó bí mi orin ló ń kọ ìyẹn Wàsíù Tàlà Ọ̀ṣun tó dolóògbé ń jọ sí mm. so bí bàbá mi bó ṣe kú mi ju bí ọmọ ọdún mẹ́jọ lọ but after that èmi mo kàn máa ń sì ro mẹ́mórì yẹn bí kí n kó agolo kí n kó kalẹ̀ báyìí mm. kí n máa lù ú kí n máa ṣeré pé à kíní kan gbogbo nǹkan yẹn mm. ilé mi máa ń ṣe nígbà tí mo wà nírú èjì yẹn mm. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dají wéré mm. látàjí wéré ìjọ kèmí àti mọ̀mí akànjọ ṣe àwọn ẹgbẹ́ wọn ń ṣe patí mm. wọ́n ń ṣe àjọ̀dún tó bá jẹjọ ṣe lọ síbẹ̀ nìyẹn so èmi àti bàbá àlàdé fatai àlàdé irinlá katabu ní Òṣogbo wa ń bí báyìí eh. inú olórin tó wá kọrin jọ náà wọ́n ṣe ń gbọ́ mọ̀ta lọ sún dédé bí bàbá yẹn ṣe ní ọ́dà bàbá yẹn ò lè kọrin bàbá yẹn kàn ń sun ẹkún ni bàbá yẹn kàn nìkan gbé máìkì fún mi ni bí wọ́n ṣe gbé máìkì fún mi nìyẹn bí mo ṣe ń kọrin nìyẹn àtìgbà náà mo ẹ eh, lẹ́yìn ìgbà náà mo tún lọ sí agbo kọ́lédowó ńgbà yẹn kọ́nà forí jin olóògbé Tajudeen kọ́lédowó hmm. àwọn náà wọ́n tún mú mi gẹ́gẹ́ bí ọmọ tó jẹ́ pé àwọn bíi àwòkọ́ṣe tí mò ń wò nínú ìlú wa nìyẹn but ní hmm. ọwọ́ tí mo wà yìí ọ̀gá tí mo ní tí èmi kanlẹ̀ ni pé mo ń fọ́lò mo ń tẹ̀lé ara wọn ní Jamiu Adaradenu Jamaica nílùú hmm. Abẹ́òkúta ọ̀gá mi tí mo tún gbà fún nìbàdàn ni Alhaji Taye Currency àwọn àwòkọ́ṣe tèmi ń tẹ̀lé nìyẹn. tọ́ àlejò mi láì nígbàrá láàkó púpọ̀ iṣẹ́ orin iṣẹ́ orin iṣẹ́ orin bá a bá rí lọ́tún irú ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wà lónìí ìbáyìí àwọn èèyàn bọ́n wá ti ń kọrin nílùú wọn wọ́n á gbéra wọ́n láwọn ń gbè kó lọ wọ́n bá kọ lónìí wọ́n á gbéra ẹlòmíì ò tiẹ̀ tí yóò kàn ronú pé òun fẹ́ kọrin ni ó gbéra ó gba ìlú Èkó lọ kí ló dé tó kìkì fi wá di ìpínlẹ̀ Ọ̀ṣun pé ah Ọ̀ṣun yìí èè bọ́ sáà ni. Ah, olóòtú hmm bí life ṣe yẹ kó wà nìyẹn. Hmm. ẹ wo ní abẹ́kúta ń sinmi alhaji wa sefiu alao ibẹ̀ ni wọ́n bẹ́ẹ̀sì sí hmm. wọ́n ń pè wọ́n lọ sẹ́kọ̀ọ́ ni wọ́n lọ ń kọrin wọ́n á dẹ̀ padà sílùú wọn. kódà wọ́n ń pè lọ London. ó ti yẹyin ẹ wo alhaji wa táyé currency, àwọn náà ìbàdàn ni wọ́n bẹ́ẹ̀sì sí wọ́n ń pè wọ́n lọ láti ìbàdàn lọ sí èkó ni èmi akeem òkìkí òṣogbo ni mo bẹ́ẹ̀sì sí lọ́sùn state wọ́n ń pè mí lọ sẹ́kọ̀ọ́ lọ sílùú káàkiri pé kí wọ́n á hmm. so ibi tó pè mí ni mo wà. tó ojú òní tiwa ọba wa rí bẹ́ẹ̀ láyé ìgbà kan ayé máa ń fojú wo olórin onílù gẹ́gẹ́ bí alágbe kódà wọ́n máa ń wò pé ẹni tí ò ní nǹkan ṣe nírú àwọn èèyàn báyìí iṣẹ́ orin tó wá yàn láàyè ojú wo làwọn èèyàn fi ń wò nídìí rẹ̀. ẹ mọ̀ wípé ní mm, nílé ayé tàwa yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pọ̀ èèyàn pọ̀ gan o èèyàn pọ̀ olóòtú ẹ má yẹ kí n kúrò fún yín tí wọ́n bá ṣe ń ronú nǹkan lẹ̀ lómi ń ronú bí wọ́n bá ṣe ń lo ìgbà tiẹ̀ nǹkan lẹ̀ lómi ń lò sẹ́rí alhaji saheed òṣùpá akóredé wọn kọrin nǹkan gbà kan pé ẹ má pè wá lálágbé mọ́ o hmm. ayé òyì ti yàtọ̀ sí táyé ọjọ́ o hmm. iṣẹ́ là ń ṣe kìmà ìṣeré iṣẹ́ ọpọlọ níṣẹ́ tiwa iṣẹ́ là ń ṣe kìmà ìṣeré èmi gan mo kọrin mo ní òkìkí akímàlùlàlà màlùwà onílàlùwọlẹ mọ torí bí gíga láyé tiwa torí nígbà kan náà pe àwọn olórin especially alágbe náà pé àwọn onílù hmm. òkìkí wa tó kankan lọ ń jẹ́ ò máa kọ sí ni. Hmm. so ẹ má fojú alágbe wo ọmọ olórin. nǹkan hmm, má fojú alágbe wo olórin. nǹkan má fojú torí ẹni tẹ́ ẹ sọ pé ọmọ alágbe tẹ́ ẹ ń sọ pé ọmọ alágbe ń sìn báyìí bá a ṣe wà yìí sìn báyìí téèyàn bá fẹ́ pè ń gbé kí wọ́n á ṣeré fóun ó máa invite mi ni. officially wàá pè ń gbé ẹ lóò òkìkí mo fẹ́ jẹ́ kó wá bá mi ṣeré kí ni nǹkan tí mo gbọ́dọ̀ ṣe fún ẹ kí ni nǹkan tí mo gbọ́dọ̀ fún ẹ tí wàá fi kó instrument ẹ wá tí wàá fi kó àwọn báńdì ẹ wá. ó tiẹ̀ tó ti. so kò ń ṣe pé mo kàn ṣàdédé gbọ́ pé wọ́n yan igi ewédú síbẹ̀ yẹn eh. wọ́n ń ṣe patí bẹ̀ mo kàn ṣàdédé kó iṣẹ́ lọ. òkìkí. <laughs> Oh, so bó ṣe wà nìyẹn. tọ ojú òní tiwa gbogbo àwọn olólùfẹ́ rẹ tí wọ́n ń gbé wa yíká àgbà ńlá yìí kí n tó béèrè béèrè mi kọ́kọ́ forin kí wọn náà ẹ̀yin tèmi tẹ́ ń fẹ́ràn mi ọ̀pọ̀lọpọ̀ alùbáríkà kó máa jẹ́ ti gbogbo yín mhm. torí èèyàn tó mówó lápò tó fi ṣàánú eléré mhm. ó yẹ kẹlẹrẹ o kò máa ṣàdúrà fún àpamọ́wọ́ owó àtàjẹrẹ ọjà lọ́dún ẹ̀yin ìyẹn fẹ́yìn olólùfẹ́ tẹ̀yìn ò fi wá ṣeré hmm. mo ní pé ẹ̀yin tèmi lẹ kúkú bá kọ́ńpléyìn o ẹ lọ́lọ́kìkì ọmọ náà star o oh. òkè òkú lókùrè ní ilé ayé o oṣù iṣẹ́ bàbá mi ò léhùn èmi. àmín. mo tún ní wípé níṣẹ́ ẹ̀yin tèmi ẹgbẹ́kẹ̀lé mi torórin tí mo bá kọ mm. àti ìlú tí mo bá lù mo fẹ́ kẹ́yìn gán kẹ́ ẹ lè mọ̀ wípé o mm. kò sọmọ náà ní inú àbà náà o. Oh. wá sórí mi lórí ọpẹ́ o oh, oh. ọlọ́run wá sọkàn mi lọ́kàn iye ọlọ́run kò dẹ̀ fún mi lóòkùn àtagbára kí lè rẹ́ni gbẹ́kẹ̀lé torí kì í fi jàjáyè torí pé ayé mm. torí pé ayé ìyé ìgbà gbogbo lọ́jọ́ ayé ogun lẹ̀dá ń jà o oh, oh. gbogbo igi ló ń bẹ nígbó tán bá ṣe èyí tó ga jù nínú wọn igi ọ̀pẹ gángan ò nínú igi oh. táwa ló mọ̀ dì í tọ́lọ́run á fi ṣàánú ọ̀pẹ ọ̀pẹ ni o mm. ọ̀pẹ lọ̀pẹ ń dú mm. ọ̀pẹ lọ̀pẹ ń dú lọ́lọ́run fi ṣàánú ọ̀pẹ mm. ẹ̀rí àmọ̀tẹ́kùn pẹ̀lẹ́kùn pẹ̀lú kìnìún ò nínú igbó ni wọ́n ti ṣọdẹ nínú kinu o nínú igbó ni wọn ti ń ṣọdẹ tó lógin ní ìsọdẹ èkúté eré lásán ọpẹ́ lológbó ṣe mm. ọpẹ́ lológbò ṣe ló jẹ́ kó máa gbé nínú ilé oh. ayé kò tọ́ bó ṣe gbọ́nú tó igbó lẹyẹ máa ń gbé oh, oh, ẹyẹ àwòkọ bó ṣe ní mọ́tò igbó nílé ẹ̀ o hmm. ṣùgbọ́n ẹyẹlé ń dúpẹ́ jù wọ́n lọ lọ́ba fi ní kẹyẹlé kó máa gbé nínú ilé. ẹ jẹ́ kọjá sóde kejì náà nǹkan gbóre díẹ̀ náà mò ń bọ̀. ayé ẹ má máa bínú mi o òkìkí o ayé ẹ má máa bínú mi òkìkí o sórí ayé bínú kan wọ́n dá kan sómi sórí ayé bínú yọ wọ́n dá yọ sí ẹ̀pẹ́ tó bá ṣe jẹ́jẹ́ wọ́n á sọ pé ògbọ òpònú tó bá ṣe làwùlàwù wọ́n á karamba ni kí wàá lálẹ́ ṣe tá lè fi táyé lọ́rùn o kò má sí o torí tó bá lò lọ ayé a máa fẹ́ ẹ ó sì lówó lọ́rùn wọ́n máa bú ẹ̀. amúnisìn wí lọ́mọ aráyé amúnisìn sọ lọ́mọ aráyé. ló mú mi rántí ọ̀rọ̀ màmá mi òkìkí wọ́n ní kò sí bá a ṣe lè rìn nílé ayé yìí o torí ó ní mi rárá o amúnisìn wí lọ́mọ aráyé o amúnisìn sọ lọ́mọ aráyé gbogbo mùtúmọ̀ tẹ́ ń wò wá ohun akọni ìkàn láwùjọ àwọn olórin fújì yíká gbáńláyé olódùmarè dá ọjà tiẹ̀ fún nípínlẹ̀ ọ̀ṣun ọlọ́run sì ní kó mọ ọrọ́jà náà ná olódùmarè ó jẹ́ kó nájà náà lánàá dalẹ̀ já wá ṣe kinní kan báyìí ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ wọ́n ní ẹ̀yin olórin wípé bẹ́ẹ̀ bá délùú kan ìyàwó kan ìlú mi ìyàwó mi ìlú mi ìyàwó mi pé èyí sábà fẹ́ ìyàwó kan ìyàwó bíi méje mẹ́jọ wọn àti ẹ̀mú kéke wọn níbi mẹ́ta mẹ́rin wọ́n níbi tẹ́ ẹ ti máa bẹ̀rẹ̀ nu òkìkí akeem lọ́dọ̀ ti tiẹ̀ náà èmi rò pé bíi mẹ́ta àbí mẹ́rin ni ó wà ń bẹ̀ wá bí. olóòtú hmm. ṣé kí n kọrin kan fún yín. ó yá ẹ kọ. ìkà ọkọ kí n tó dùn ò bàjẹ́ hmm. ìkà ọkọ kí n tó dùn ò bàjẹ́ o hmm. ilẹ̀ ń yọ̀ kọ́lọ̀ ọmọ jẹ ayọ̀ ṣubú. ìkà ọkọ kí n tó dùn ò bàjẹ́ ìkà ọkọ kí n tó dùn ò bàjẹ́ o ilẹ̀ ń yọ̀ kọ́lọ̀ ọmọ jẹ ayọ̀ ṣubú. ṣé ṣé kí n sọ ọkọ fílẹ̀ nì bí a ṣe wà yìí ẹni tó bá níyàwó kan nílé ayé hmm. ìyàwó kan ló máa ní. Hmm. ẹ kọ́kọ́ gbà yẹn gbọ́ ìwọ tó bá máa ní méjì ìyàwó méjì ló máa ní ẹni tó máa ní mẹ́ta ìyàwó mẹ́ta ló máa ní. Ah. kò ń ṣe olórin nìkan hmm. ló ń fẹ́ yàwó kan pé eh, pé kinní o ìwọ ẹlòmíì tó kì í ṣe olórin òun fẹ́ yàwó kan òun fẹ́ méjì òun fẹ́ jolórin míì gan lọ ṣó ti yé yín nípa pé eh, kinní kan kinní kan kò sẹ́ni ihun tó bá wo oníkálukú eh, bí orin kan ni pé kálukú ló mọ bó ṣe ń ṣayé ẹ mm. bí ṣe ṣayé mi ọmọ èmi ló yé mm. bó ṣe ṣayé ẹ ọmọ ìwọ ló yé o mm. oníkálukú ló mọ bó ṣe ń sọ̀rọ̀ ayé ẹ o bí ṣe ń ṣú bí ṣe tún mọ Fálànà gbọ́ tìyẹ tààrẹ làárọ̀ o. o so bí ọ̀rọ̀ yẹn bó ṣe lọ́wọ́. ẹ̀bọ̀ àwọn èèyàn ní kí n bá àwọn béèrè lọ́wọ́ òkìkí ó yẹ kí n sí ojú òpó lẹ̀ ní kọ́ rí àtẹ̀jíṣẹ́ tí ń wọlé pé ìyàwó mélòó lòkìkí fẹ́ àwọn kan ní méje ni àwọn kan ní mẹ́rin ni àwọn kan ní fifty mo ní ah, ah òkìkí ẹ bá a dá wọn lóhùn. èmi ìyàwó kan ni mo fẹ́ ah. ìyàwó kan ni mo fẹ́ kí ló dé ọmọ kékeré sì ni mí lóde mi lè sọ ní ọjọ́ ọ̀la àbọ̀ ìyàwó kan ni mo ní. lọ́wọ́ tá a wà yìí. mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la àbọ̀ ìyàwó nìkan ni mo ní. ọmọ mi máa kọrin pé ó kí kí á kí n bàbá ìgbà yìí mhm. ìgbà yìí lọ́la o àsìkò mi ti tó mm. èmi ń lọ síbi gíga èṣù ó lè dá mi lọ́nà ìgbà yìí lọ́la mi. Òkìkí Hakeem ìkànnì aṣáájú ni láwùjọ olórin nípínlẹ̀ Ọ̀ṣun tabaníkábèrè orin ìwo gan lòkìkí lè sọ pé ó sọ mí yàtọ̀ sí pé bàbá mi ń kọrin èmi náà ń kọrin yóò ní iṣẹ́ kan tí mo ṣe tó sọ òkìkí di ẹni ayé ń wá kiri pé a fẹ́ rókìkí o eh. a fẹ́ rí o ó ní kí wọ́n máa búùkù lọ́fíìsì ẹ o hmm. kóde kémi odidi àtàwọn ọkọ̀ kágbéra láti ìlú èkó ká bọ̀ wá bọ̀ nípínlẹ̀ ọ̀ṣun. mo ṣe láìfù kan hmm. ọ̀rẹ́ mi ló pè mí hmm. ó ń ṣèkómọ ni hello akeem mo bímọ ah, olùwàṣeun ìjọba ò láti máa ṣe kinní kan yìí kankan bó ṣe pè mí nìyẹn mo ní ah, kò sí wàhálà ó yá a máa kó mọ náà ní labádẹ kòrinṣẹ débẹ̀ mm. níjọ náà ẹ mọ èmi ẹ mọ àwọn ọ̀rẹ́ mi ni gbogbo wọn ló wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé mò ń kọrin wọ́n mm. mọ̀ pé olórin ni mm. mi mi kàn ní kémi kàn máa ṣeré ń tèmi lọ́jọ́ ẹ̀ mo kàn ń kọrin lọ pé akínwó gigi báyé ṣe wá ń pariwo tó ń sọ pé kò so kò sówó níbo síbo owó ń bẹ níbi tó wà ọlọ́run làbàkú ké sí kódà bòbò wá o ọlọ́run làbàkú ké sí kó dáàbò bò wá o ọlọ́run làbàkú ké sí kó dáàbò bò wá o ọlọ́run ṣàánúyàn àdúrà ni o ṣùgbọ́n ọlọ́run ṣàánú mi gangan ni tèmi ọlọ́run ṣàánú àwa tá à ń fẹ́ràn ara wa ẹ mọ̀ mo kàn wọlé ní òkìkí ọlá jésù tí o ní gẹ eh. tó fi gbogbo ara pàṣẹ ṣàtúnwá ti délé ní bá a ṣe ń dé bójá lùjò lẹ fẹ́ bódà jẹ ti wọrọ ni eh. kò séyìí tẹ bá fẹ́ o tà wá ò ní fún yín. kí wàá ló dé tó kìkì fi wò iṣẹ́ mo fẹ́ yàn láàyò yàtọ̀ pé dáàdi ẹ̀ ń kọrin ìyá náà nífẹ̀ẹ́ sí. ọlọ́run ló mọ gbogbo tó ní kálukú ó dà hmm. but still náà i'm still a doctor of music. torí pé àwọn àwọn ọ̀gá mi kan wà. Hmm débi pé èmi gangan tí mo bá ń gbọ́ orin wọn mm. tí mo bá ń ronú nípa nǹkan kan bóyá pé ah kí ló ṣe mí mi wà ní múdù tí mo bá ń gbọ́ orin wọn ara mi ó dẹ̀ yá. ó yẹ jẹ́ ń gbọ́. wọ́n ti kí ọ̀ mi. jẹ́ ń gbọ́ jẹ́ ń gbọ́. ṣé bí orin àwọn ọ̀gá mi tí mo sọ pé. jẹ́ ń gbọ́ tó gáàrí àtẹ̀yí tí wọ́n gan rò pé. irọ́ mm. orin ọ̀gá mi tí mo sọ fún bí káàkàn jókòó mi kí máa gbórin adáradé nukú ni orin lọ́nà mi. Mm. Oh, wọ́n ń kọ́mọ ní kéwú nílé kéwú wọ́n ń kọ́mọ ní ìwé nílé ìwé ẹ̀ orin àti ìlú ń wúlò ọ́ kí nǹkan wà hmm. láàrin kí nǹkan wà kí nǹkan gbé kúrò kí nǹkan tó ń pílè orin kọ́rẹ́nsì kó sọ fún mi pé màmá gbà á kà á mọ̀ mí hmm. ọlọ́run ìwọ ló jẹ́ ń pass hmm. ìdánwò ẹ lórí bá bá bá bá bá. tó fún mi kàn sí fún mi kàn sí inú àwọn tó ń gbọ́nú àwọn ọ̀gá rẹ̀. Ah! ọ̀gá atúní wúhùn hmm, kí má hmm. kí ọ hmm. láì fún mi lówó wọn ló ti mọ wá o àrẹ̀mọ ò dààmú ò fòrò ò dẹ̀ nírà kó bá sóso gbolo wà tó bá ti wá ń bọ̀ bá a mú kó dín ìbọ̀ òun pẹ̀lú bákálí kó wá bí sẹ̀sán oore orin tó kìkì ṣe fún. <laughs> ara doctor of music kan nìyẹn so èmi gángan gángan fúnra mi tí mo bá ń kọrin fáwọn tèmi tá a jọ wà tá a jọ pé kinní kan báyìí inú wọn máa ń dùn inú wọn ó tiẹ̀ ní chairman mi kan ló jẹ́ pé òun pé yíyan tiẹ̀ máa ń kólùjọ èèyàn máa ń ṣe kí nìyẹn kódà lákàwé pé ariwo pọ̀ ó máa ń invite mi sínú ilé ẹ̀ pé kí n wá ṣe paddle party fóun hmm, akàn invite mi sínú ilé ẹ̀ pé owó tèmi gan tí màá mú kó mẹ́rin màá máa rò pé ah, ah, ó mà ga o hmm. ó ti yẹ ẹ mọ̀ ìdùnnú ìlà hmm. gbogbo olórin tó ń kọrin dókítà nu àbí àfi olórin tí ò bá mọ ṣẹ́ṣẹ́ tí ò bá mọ ìyá rẹ̀ inú ò mọ̀ pé ní tó ń gbé dání kó ń múnú ọmọ aráyé dùn ni. tábà ní abìnrin léèrè Òkìkí Akeem nídìí iṣẹ́ orin tó yàn láàyò ọdọ́ wo ló rántí tí iṣẹ́ orin sọ ọ ń ṣe mọ́. Hmm, ọjọ́ mọ́ ọjọ́ ọjọ́ tẹ̀yìn sọ hmm. ọjọ́ mọ̀ pọ̀ gan ní twenty fourteen ni ìníṣẹ́ hmm. orin fẹ́ sú mi. kí ló dé. a lọ competition gbogbo àwa olórin ọmọ tá a jọmọ kéékèèké lọ competition um, trans amusement park ní Bódìjà nìbàdàn ni King Wasiu Ayinde àwọn dẹ̀ ni wọ́n máa ni wọ́n dájọ́ lọ́jọ́. wọ́n máa dájọ́ gbogbo ẹni tó bá kọrin. Hmm. èmi mo ti kọrin tí kódà àwọn ọmọ Ìbàdàn wọ́n ti wọ́n ti hélì tẹ́lẹ̀ pọ̀ gan programu yẹn programu tó pọ̀ gan ni o. Hmm. tọ́tí wọ́n ti hélì mi tó yẹ pé oníkálukú gan bílíf pé ọmọ yìí ló jẹ nàbà wà bí King Wasiu Ayinde ṣe dénú wọ́n wá ní ká kọrin five minutes ní ojú àwọn hmm. sí i bá a ṣe kọrin ní ojú Alhaji Wasiu Ayinde nìyẹn o bá a ṣe wá kọrin jọ yẹn lọ́sẹ̀ <laughs> máa mú first jáde báyìí wọ́n pè wá láti orí àtòrí àá márùn ni ó kù nínú èèyàn bíi bíi one fifty ó kù àá márùn so bó ṣe wá dijọ́ yẹn tí wọ́n pe wọ́n pe àá márùn ni wọ́n pe fifth wọ́n pe fourth wọ́n pe third tán máa pe second báyìí èmi ni wọ́n pè hmm. mo ti dákú sórí ìdúró. kí ló dé. ah gbogbo bìlífù tèmi ni pé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé òòyì ọmọ èké ń gbà yẹn pé à ah, èmi ni èmi èmi tí mo ṣe dáadáa tó yẹ pé kíní ẹ̀gbọ́n ìyẹn máa gbọ́n sínú ayé ni o gbogbo bìlífù tèmi pé èmi ló yẹ kó pé wọn pè mí èmi náà pè fún sẹ́kọ́ndì àwọn kan náà pè fún first ìjọ yẹn báwọn tèmi wá sí báwọn owó tí mo wá jẹ báyẹn àsìn second wọn wá ní Alhaji Wasiu Ayinde inú bí wọn gánjọ yẹn pé a wà lórí stage afọ ẹni second ṣe báwọn yẹn láti já já já já kó tó kúrú ẹ̀ gan hmm. ó tún wá ríru wa lórí ìdúró ó tún wá wúrú wà bẹ́ẹ̀ hmm. mo bẹ̀ wọ́n alhaji king saheed òṣùpá tó bá mi bẹ̀ wọ́n jọ́ yẹn gan alhaji sani iṣẹ́ ẹ jẹ́ kó padà wá lọ́dún tí ń bọ̀ kó wá padà kó padà lọ sí competition. Hmm, kábíyèsí. ìjọ yẹn ẹ̀gbọ́n ọ̀tẹ̀ pọ̀ nínú ayé àwọn hmm. tá a jọ jọmọ ìlú tó tẹ̀lé mi lọ nínú ẹlòmíjọ ẹpọlọ tẹ̀ ni wọ́n wọ́n kóra wọn jọ wọ́n ni wàásù àìdè gbọ́ ọmọ yẹn ṣépè wàásù àìdè ti gbé ṣépè ọmọ yẹn ò lè gòkè mọ́ ọmọ yẹn ò lè ṣe kinní kan kinní kan iṣẹ́ àwọn afọ̀rọ̀gùn ìyẹn lèmi náà fẹ́ máa relent pé kò sọ̀rọ̀ mọ́ jàre mo ti hmm. fọ́ cup kínní kan ìkọ̀kọ̀ kí sàmà fọ̀rọ̀ gùn kò pẹ́ sígbà kò tí ì kò ju bí oṣù mẹ́ta lọ hmm. kí n wàásù ẹ̀dín wọ́n pè mí wọ́n dẹ̀ fún mi ní ẹ̀tọ́ mi wọ́n fún mi ní owó mi. Hmm. so mo wá padà mo padà lọ sí competition yẹn mo padà win kábíyèsí èmi ni mo padà ṣe first ní twenty fifteen kábíyèsí that's why èmi ni ambassador Goldberg twenty fifteen wọ twenty six kẹlómi náà tó tó gbà á tó ti bẹ́ẹ̀ bọ̀ ìjọ́ tí mo ìjọ́ tí mo ìjọ́ tí mo rí ní pé mi ò ṣe ẹ̀ṣẹ̀ nǹkan yìí mọ́ ìníjọ́ tí tó ti sú mi ìníjọ́ tí Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sí mi lórí stage ṣùgbọ́n mm. still níjọ́ náà tí mo wá padà tí mo padà gba first wọn wá ṣàdúrà fún mi mm. gba àwọn Sanyẹ̀rì Ọdúnládé Kamilu Kompo gbogbo wa la jọ wà mẹ́jọ náà abala ti. bó bó bàbá ní abini lè rí báyìí nídìí sẹ́tọ̀ ọ̀yàn láàyò bàbá bini òkìkí Akeem ọdọ́ wo nínú rẹ̀ dùn jù. ah ìjọ tí mo gba ambassador náà nínú mi padà dojú ìjọ hmm. tí mo padà gba ambassador yẹn torí mo padà gain aim mi lórí iṣẹ́ tí mo ṣe hmm. ṣe understand hmm. mo padà gain aim mi bẹ́ẹ̀ o torí pé ní tí mi bá padà gba kinní o kọ́dọ̀ sí ẹ̀ mọ́yè ká burú ṣẹlẹ̀ sí yàn tí nǹkan bá ṣe ìpadà ṣẹlẹ̀ sí mi lágbólé fújì mm. torí nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n lè mọ ní àtìgbà tí wàásù àyìndé ti gbọ́mọ yẹn ṣépè yìí ni ò ti lọ sókè mọ́ hmm. mo dẹ̀ fi ọlọ́run búra àtìgbà tí wàásù àyìndé twenty fifteen tí aláàjì wàásù àyìndé tó ti ṣàdúrà fún mi hmm. àtìgbà náà ni mo ti ń jẹ yẹn. lọ́dọ̀ tí ń là mo fi ọlọ́run mo fi lọ́la ń gorí ọlá mo fi ọlọ́run bá mi. aláàjì wàásù àyìndé ó ṣeéṣe kí wọ́n máa wà náà lọ́wọ́ lásìkò yìí àwọn oore tó bá tó kù tọ́lọ́run bá tó fẹ́ lò wọ́n fúnnú ayé rẹ̀ fàṣíkò sọ fún wọn àyíndé olúwàyè ìbà ará bá ń bí ọkùnrin ogun òun àyíndé olúwàyè ìbà ará bá ń bí ọkùnrin ogun bí bàbá ṣe wà ẹ bàbá ò hmm. sínú ẹ tó ń bínú ọmọ ọlọmọ ọmọ ọlọmọ ni kó má hùwàkiwà <laughs> ọmọ ọlọmọ ni kó má hùwàkiwà mo sì mọ pé bí bàbá ṣe ń gbé omi lé báyìí hmm. àwọn náà mọ nǹkan tó yẹ kán ṣe fáwọn ọ̀dọ́ tá a jẹ́ onífújì hmm. àwọn náà mọ ọ̀dọ́ tá a jẹ́ onífújì tó yẹ káwọn ṣàánú fún torí pé bàbá àgbáwo ni wọn olórí oko ni wọn wọn ọdẹ ní padà dẹni ẹ̀yìn. àmín àmín wọn ní bá wọn kúkú ẹ̀sìn àdúrà tí máa gbà fún bàbá nìyẹn. ká mú báyìí torí pé orí ètò ìrì ayọ̀ la wà yìí mo sì fẹ́ kí òkìkí ó kọ orin kan àjá balẹ̀ fún ètò ìrì ayọ̀ ṣùgbọ́n ká tó wá lọ nínú ètò ìrì ayọ̀ ká tó wá lọ ká lọ gbọ́ orin òkìkí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bíi irú rẹ̀ yìí náà níṣẹ́ orin fújì wù ṣùgbọ́n fún àdójúkọ kan àbó kálukú ti sá padà àgúrò ẹlòmíì mọ́ ẹlòmíì gẹbi tá a ti ń bá kò yẹ ká máa bà bẹ́ẹ̀ ìmọ̀ràn ó lò ó gbà wọ́n kó tó fún wa ah, lórin rí ayọ̀. ìmọ̀ràn tí mo lè gba àwọn ẹlẹgbẹ́ mi tí wọ́n jẹ́ olórin bíi tèmi kán máa wo òní ọ̀la ni kán wò. Hmm, kán máa wò ní. kán máa wò ní o hmm. ọ̀la ni kán wò ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín. Hmm. òkìkí ọlá ẹ pé ta la Ọ̀ṣun nígbẹ̀yìn ìgbẹ̀yìn àṣeyọrí ni tèmi òkìkí ọlá ẹpẹtàlá ọ̀ṣun nígbẹ̀yìn ìgbẹ̀yìn àṣeyọrí ní tèmi tọlọ́dẹ bá roṣẹ́ tọlọ́dẹ bá royà òòó tó bá mẹ̀ràn délé kò ní fẹ́ fẹ́yàn jẹ òkìkí ọlá hmm. ẹpẹtàlá ọ̀ṣun nígbẹ̀yìn ìgbẹ̀yìn àṣeyọrí ní tèmi hmm. ó ti yẹn ó nìkan tí mo rí tí mo fi kọrin débẹ̀ yẹn o kí lórí tó fi kọ́ kí n tó wá sọ pé orí ọlá mi tí hmm. mo mú wálé ayé o jẹ́ ó wúlò fún mi kí n mọ́ parẹ́ máa yé. Hmm, mi àti mi náà. gbogbo wa ní parẹ́ orí ọ̀la mi tí mo mú wálé ayé hmm. jẹ́ ó wúlò fún mi kí n mọ́ parẹ́ máa yé. Hmm. akíìmù ẹ̀rù ló ń bà mí. kí ló dé kólọ́tù. <laughs> kí ló dé dẹ́rù ń bọ̀. àwọn ẹgbẹ́ mi tó ti sá nídìí iṣẹ́ yìí tó ti rìlẹ́ǹtì kí ni mò ń sọ̀rọ̀ yìí fún o. nígbà tí ogun dé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi àtàwọn tó nífẹ̀ẹ́ mi dénúdénú ṣe àpò ìfẹ́ yàtọ̀. bẹ́ẹ̀ni. akíìmù ẹrù ló ń bà mí. Hmm. ẹ jọ torí ẹni máa láṣọ bí àgbà ó gbọ́dọ̀ dáṣọ bí àgbà. Hmm. àsìkò mi rè mo fẹ́ lò gbà hmm. ní kọ̀rọ̀ mi àti ní gbangba kí n mọ́ parẹ́ mọ́ gbà jẹ́ korúkọ mi jẹ́ ó búyọ. àmì àti mi náà. ẹ jọ ẹni tó rí lẹ́ǹtì nídìí iṣẹ́ yìí tó sì wà nínú ayé tí nǹkan kan ò ṣe wọ́n ẹ̀rù ló bà wọ́n ni mo sọ pé nígbà yẹn akíìmù ẹ̀rù ló ń bà mí. <laughs> ṣé àpẹ́ ọ̀sẹ̀ tún sọ ń gbà yẹn pé olórin ò kí ń ga lóṣogbo wọn kì í hmm. mọ olórin lóṣogbo wọn kì í mọ hmm. kankan lóṣogbo kì ní kankan kan wọn mọ bá lò lónìí mo ti wọnú ẹ̀ tán hmm. màá jókòó ń gbà mí báyìí máa mọ̀ sọ pé ọlọ́run ṣèbí mm. bàbá mi ló ń ṣiṣẹ́ yìí mm. gbogbo ìyá tó jẹ́ jẹ́ kémi náà jẹ́ kí n jọ rẹ̀ kíní kankankan mm. ni mo sọ fún pé akeem ẹ̀rù ló ń bà mí. o o ẹ̀rù ń bà ọ́. mo ti lọ pílẹ̀rì tá dá mi wò rí akeem ẹ̀rù ló ń bà mí. <laughs> so ẹjọ ẹjọ ẹyin tèmi àtẹyin tẹ kódà bí mo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ìwọ tó ti fẹ́ ni lọ́kàn pé mi ì ṣe mọ́ jàre kì í sọ̀nà mi má rí lẹ́ǹtì o gbàgbé <laughs> gbogbo nǹkan tó bá máa dá nínú ayé wàláì ó máa ní ìsù ìyẹn máa hmm. ní ìsù dáadáa. orí ètò ìrì ayọ̀ làwà yìí mo fẹ́ orin kan special package fún ètò ìrì ayọ̀ ìrì ayọ̀. <laughs> ìrì ayọ̀ hmm. ètò tó lọ́gbọ́n hmm. ètò tó lóye lọ́mọdé pẹ́ lágbà o ẹ máa bá a gbọ́ ìrì ayọ̀ ètò tó lọ́gbọ́n ètò tó lóye lọ́mọdé pẹ́ lágbà o <laughs> ẹ máa bá a gbọ́ ọmọdé máa pariwo ìrì ayọ̀ náà máa sọ bágbà máa ń sọ ìrì ayọ̀ náà máa ń sọ mi ò ní dààmú owó tẹ́mi máa fi subscribe wo ìrì nínú ètò ètò tó lọ́gbọ̀n ètò tó ń tún lóye ni. ó ó olódùmarè ọba ní báyìí kábáríkà kó lákòótán torí àkókò wa kí ni káwọn olólùfẹ́ òkìkí akeem kí wọ́n máa retí báyìí. ẹ ẹ̀yin tèmi ẹ máa retí iṣẹ́ tuntun lọ́nà o ó hmm. ti wà nílẹ̀ àti ń pò ó kí mi dẹ̀ ní disappointment. pé nọ́mbà rẹ fáwọn tí wọ́n ń gbọ́ wa fún um, ọmọdé pẹ̀lú agbára tẹ́ bá fẹ́ pe akeem ìkíọ́lá sí occasion yín nọ́mbà mi ni o oh eight zero. zero eight zero. six two. sixty two. eight seven. eighty seven. zero zero. zero zero. ninety. ninety pé lẹ́ẹ̀kan sí. ẹlẹ́ẹ̀kejì o eight zero six two eight seven zero zero ninety. ah Òkìkí Akeem láti eh, ilé iṣẹ́ Bikia Films Academy olódùmarè fìdí ẹ̀ sọlẹ̀ ká sórílẹ̀‐èdè nàìjíríà tí olúléṣẹ́ ń bẹ nípínlẹ̀ ọ̀ṣun wa níyàyìn wọ́n ní kí n gbé àǹkárá yìí fún yín wọ́n ní kí n fún yín ní èyí ẹ bá wà ní kótódi pé gorí stéèjì ẹ máa fi fẹ́ ra báyìí wọ́n ní kí n fún yín ẹ bá ń kọrin fún bikia film academy. bikia film academy ẹ ó máa bẹ ọ̀bẹ ní bẹ sùn ẹ ó máa bẹ ẹsẹ̀ ní bí ọ̀nà ẹ ó máa bẹ ẹ ó wá pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ ẹ ó wá jèrè bí ajé olókun ẹ̀yin ò ní tẹ́ ẹ̀yin ò ní tẹ́ ẹ̀yin ò ní tí ẹ̀yin ò ní tí ayé máa fẹ́ yín o látòwúrọ̀ dalẹ́ o. ó kọ òkìkí akeem lẹ́ẹ̀kan sí i fáǹfààní àwọn tí wọ́n ń wò tán ẹ̀ṣẹ̀ ń wò wá. orúkọ mi ni akeem òkìkí ọlá ọmọ tààlà ọ̀ṣun nílùú òṣogbo. wá sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ tí wọ́n mọ̀ pé àwọn fẹ́ òkìkí dájúdájú ní ó kéré tán kéèyàn mẹ́wàá kan máa bọ́ ṣíà rẹ̀ báyìí báyìí báyìí sọ fún gba àwọn olólùfẹ́ pé ìwọ ìwọ náà tó ṣíà ẹ̀ tó gbà lọ́dọ̀ tiẹ̀ èèyàn mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá orí ọ̀tún yóò máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ wọn. ẹ̀yin tiwa orí ọ̀tún kó wáyìn wálé ooo orí ọ̀tún kó wáyìn wálé ooo torí pé tí gbígbàdúrà bá ti dé gbogbo ayé ló máa gbọ́ gbọ́ pé Elédùmarè o má fẹ́ yí o mm. Ọlọ́run tó ṣe o àdúpẹ́ ọlọ́run tó ṣe yìí o àdúpẹ́ mm. kó má fẹ́ ìṣòpin o làtún ẹ máa ṣí ara ẹ bí mo ṣe ń kọ́ báyẹn o mm. ẹ máa ṣí ara ẹ o mm. èèyàn bíi ten èèyàn bíi twenty thirty forty àníṣe kó má fẹ́ ìṣòpin o làtún wá o kó má fẹ́ ìṣòpin làtún wá. olówó fún mi lówó lówó bá fún mi lówó mo tún ní tágẹ́tì ìbò bá olówó olówó. mo ṣe délé mo kẹjọrùn fún ọba.